بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يوت الحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpọ̀ fún ọlọ́wọ́n ọba alánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún asúpájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa anábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkọ́ ọba nábi ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ ìjẹ́rán ọba kúsànú àwa náà tó láwọn òbí wa tàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé ìfàánú ẹ̀yí wa fún bá tọ́kì àlọ́ a fi ń ṣìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní òun náà Buhari imam wa imam Buhari ọlọ́nkúbà sọ imam lẹ́sàn-án rẹ̀ nípa àkójọ àwọn كما أقولوا فوا قلوا باقوا سبحانه وتعالى باتمنى سنو ساري وانا حديث 1997 لا دل لا روي قال إمام بخاري رحمه الله باب مباشرة للصائم فعائشة رضي الله يرحم عليه فرجه فرجه فرجها إمام بخاري باب على إتابة سنين بعيد bá ṣíkì sọ́ọ̀lì lè sọ́ọ̀lì kí olùgbàwẹ́ bí mẹ́yàwó ẹ̀ ẹjọ́ ń gbàwẹ̀ fún gbọ́dí àwọ́jọ ọjà ara wọn kọjọ dùmọ́ra wọn bá ṣíkì rọ́dí ọlọ́wọ́ àǹhà ni máa wá kéde àṣẹ lọ pé wọ̀yá rómú àléhì fọ́rọ̀jù ha a máa tẹ́lé wọ̀ láti súnmà ojú ara rẹ̀ àtẹ́lé wọ̀ fún aláwẹ̀ láti súnmọ́ bẹ̀ حدثنا سليمان بن حرب قال عن شوبك عن الحكم عن إبراهيم عن اسد الأسود عن عائشة رضي الله عنها قالت من مواسيد عائشة رضي الله عنها قال النبي صلى الله عليه وسلم يقبل ويباشر وهو صائم وكان أملككم بكربه قال من مواصيل عائشة رضي الله عنها ونجي صلى الله عليه وسلم tí máa fẹnu pé awọ́ ẹ̀ lẹ́nu tí máa di máyà awọ́ ẹ̀ tí máa gbá tó bá ń gbà rẹ̀ tó ló dé tó lè kọ̀ǹtó ara rẹ̀ tó lè kọ̀ǹtó ara rẹ̀ kò lè lídì sí kó súnmọ́ ìyàwó ẹ̀ ìdè ìjọjọ́ pápá ẹ̀mí ara rẹ̀ ìbọn náà pé òkú pẹ̀mí ara rẹ̀ pé wọ́n lè dìmọ́bìnrin àbí wọ́n fi kí obìnrin lè fa wàhálà ìyàwó rẹ̀ kí a wò. kọ́lá ibn Abbas radiyallahu máa rí bí ayé hájà wò bùkátà rẹ̀ bùkátà tí mo bèèrè lórí ìdíkà àbúkà tó fọ́ aṣọ́gbọ́ kó fẹ́ súnmọ́ karatawus ó ń bá lọ́mọ afáwa gbà nínú tàbíìn ọkùnrin tawus oní olùlẹ̀ ẹ̀rẹ́dẹ́ ayé ahàbùkúnnà láàájúlá òfin nìta kò ní bùkátà kó súnmọ́ bẹ̀rẹ̀ ẹ̀jú pé lọ́kẹ̀ ní olùlẹ̀ ẹ̀rẹ́dẹ́ ẹ̀lẹ́wẹ̀ kò sí àkẹ́tù ìpínlẹ̀ ìsìnkú bẹ́ẹ̀ jọ lójú wọ́n jọ ara fi á sí ọ̀dọ́súnmọ́ bẹ̀rẹ̀ باب قبلة للصائم باب كي دعوة سنقو جاوه لنو قال جابر ابن زيد إن نظر فآمنا يتم صومه كما هو كما يقوه يسلكما في òun balẹ̀ ní ọkùnrin súnmọ́ ìyàwó ẹ̀ kó máa báwẹ̀ rẹ̀ lọ tó bá jẹ súnmọ́ tó bá dìmọ̀ ara wọn. Ìjọba Muhammad bin Musanna حدثنا يحيى عن هشام قال أخبرني ابن أبي عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال مواسد عائشة رضي الله عنه وسلم وحدثنا عبد الله بن مسلمة قال عبد الله بن مسلمة عن مالك قال مالك عن هشام بن عن أبيه قال هشام قال ربيه أن عائشة رضي الله عنها أم المواصلة عائشة رضي الله عنها قال إذا كان الرسول صلى الله عليه وسلم إن رسول قالت إن رسول الله صلى الله عليه وسلم لا يقبل يقبل بعض أزواجه هو صائم ثم ضحكت ثم مواسيد عائشة رضي الله عنها والله إما يا كنوع يولنو سيان باوي لينا دوارين دوارين مسيح حدثنا 1959 حدثنا مسدد حدثنا يحيى عن هشام عن ابي عبد الله حدثنا يحيى عن ابي كثير عن ابي سلمة عن زينب بنت ام سلمة رضي الله عنها عن امها رضي الله عنها قالت بينما انا مع رسول الله في خميله ìpọ̀lá mi sílá jọ wà nínú afirika asọ́bọ̀ra tí mo bá ṣe nǹkan oṣù ìpìlẹ̀ tí mo bá dìde kú lẹ́gbẹ̀ mo bá jọ kú lẹ́gbẹ̀ màá kan sì fi ẹ̀bẹ̀ ẹ̀rẹ́ tí mo wá mú aṣọ tí mo fi ṣe nǹkan oṣù yẹn ìkára máa lẹ́pẹ́ àwọn fàṣítì wọ́n ní kí ló ṣe tó rẹ́jẹ̀ ni olólùgbòlóhùn ti nífàásì fún mẹ́rin ní gbogbo ẹ̀jẹ̀ náà ni kò tó náà ní bẹ́ẹ̀ ni òkùnkùn tó máa ó fi lè xabíla lẹ́wọ́n pé àwọn wọlé pẹ̀lú ẹ̀dùn ọdún aṣọ ọ̀nà ìgbòra man hiya rasulu sallam ṣe kúrò fi iná wa èdè bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo báyìí náà òun kọ́lá bísọ́lá máa dúmọ̀ wẹ̀ nínú abúkan náà nínú eh, omi wẹ̀ kan náà kan náà yẹ ilé ẹ̀mọ́ síkíní ilé ẹ̀mọ́ pẹ̀lú pẹ̀lú ohun bá ń gbáwẹ̀ ó di àwọn ọlọ́run ló wá bẹ́ dáwọ̀ pẹ̀lú ìyàwó ìkẹ́ ẹjọ́ ń wẹ̀ lúwàwẹ̀ gọ́bà yí wọ́n mọ́dà o ó di káàrà yóò pẹ̀lú ha wà wọ́ sọ́ọ̀ìm tí máa pẹ̀lú pẹ̀lú tí bá ń gbáwẹ̀ wallahu ta'ala alam kana imam buhari rahimahullahu bab iktisalu sa'im babu fi alawẹ̀ wẹ̀ èèyàn gbá ẹ̀kọ́ wẹ̀ àwọn ìmíràn onímọ̀ ń gbá ẹ̀kọ́ yẹ kí èèyàn wẹ̀ ọmọ ìrìn àgbàlè báàbù ìtìsálù sáìm báàbù tí ń sọ wá pé aláwẹ̀líwẹ̀ abdullahi ibn umar tawban alkawa alayhi huwa sáìm inna abdullahi ibn umar yóò rẹ̀ yà sínú omi ọba yóò rẹ̀ sínú ó ti wà دخل شعبي حمامة وهو صائم بين إمام الشعبي هو بفهم بفهم أولى بنزورة أولى وأولى وأنواوي وقال ابن أم عباس رضي الله عنه لا بعث عن أن تطعم قدر أو شيء أصحاب أمة جمعان بنزورة كل تيت أبوي أبي كتبي وأبي أتكا كل أمة abọ́dáná oúnjẹ ní ìsìn bí omi kaná ní ìsìn ọwá fún omi kaná bí ọjọ́ yẹn ọkùnrin wá omi kaná wá fi sinara ọwá ń gbọ́ kéèsì àjọbi gbé tó tábí ọ̀nà bọ́ ìṣẹ̀lẹ̀ kò sábúrú mbẹ̀ kala asan lábá tóbi tó mọ́tò lọ́dà tóbi lọ́dà tóbi kò sábúrú mbẹ̀ kí ẹ yọnu kí yọnu kò bí àwọn ìyọnu àbàláyìn àbí kí ẹ wá nǹkan kí ara yẹn ti tutù odi koran ta kara bitu ku saburun be قال ابن مسعود إذا كان صائم أحدكم إذا كان صوم أحدكم فليسبع جهينا مترجلا هنا كمان بقى نوي كوبا ديلا رو كوبو مسارا كوبو بوي كوبو روريس كوبو بوغوارا اولوري قال أنس إن لي عبدا تحكم فيه وهو وأنا صائم هنا عبد الله عبد سيدنا أنس رضي الله عنه قني مني بسلمين بول بي أيومي كان قني مما ونوري ما أتكلا مبنوه أنا صائم أبي يروح عن بافرو مسي كني بافن دي زبيان كني تبقى تبقى يوعدوك نوه وما أرمي ربك قد بيوعد هو عن صائم ويفطر عن النبي صلى الله عليه وسلم استاق وهو صائم بين عليه السلام المنارورين قدم داوي صلى الله عليه وسلم قال ابن عمر يستاق أول النهار وآخره ولا يبلغ ريكه بين إما يوري نيو أكوا أسنان أتلقى بيه أسنان àbúkẹ́ ìgbẹ́kọ̀ rẹ̀ mì وقال ابن عمر إنساك أول النهار وآخر الأمن وقال عطاء إني لا در ريكه لا لا أقول يفسر قالوا كل هذا بعد بكورة كمي وريك كان بي يسبب قجاوة رين وقال ابن سرين لا باس بالسواك الرطبي قيل لا أطعم على والماء لا أطعم وأنت مدى ثم على ابن سيرين نكو سابرون بكيا ميورين تتو أيضا يقول سواء في ماني كما جاي تتو نكو سابرون بكيا ميورين تتو مداوي وانا أني كيس أني أميدو أميدو منا أني في كيس أميدو في يونو أني كيس يبقى ما يونو ناوي أنا سمع دادا أني كيس أميدو أني كيس عودية ولم يرى أنس وعسن وإبراهيم في الكهل لصائب بأسا سيدنا أنس سيدنا حسن أبي بصر يأتي سيدنا إبراهيم سيدنا إبراهيم وريا برو بكين لترو نوعه قوانا يكون لترو يعني تترو يلا ولا يترو لترو يما رفكته حتى واسو كلبي أوري أمي خلي بدو ينبي عيباني kò sí burú mẹ́ wallahu ta'ala alam 1930 حدثنا احمد بن صالح حدثنا ابن وهب حدثنا يونس عن ابن شهاب عن عروة عن أبي بكرة رضي عن أبي بكر قالت قالت عائشة رضي الله عنها قال مواسيد عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يدركه الفجر في رمضان ومن غير كل من ويكتسل ويصوم ثم هذا ما وصل عائشة أني الفجر ما يبان النبي صلى الله عليه وسلم ṣe wà nú àwẹ̀ tó lè ra pé inú Ramadan ṣe pé ọdún bàlá lẹ́yìn náà yóò àrọ̀ léwẹ̀ ìmọ̀ bá àwẹ̀ rẹ̀ lọ lẹ́yìn nàìjíríà tó wà lára rẹ̀ bí gẹ́rẹ̀ àlùkí kó bẹ́ yára àlá ni o àti ó súnmọ́ ìyàwó ẹ̀ ni وا والله تعالى عالم تسوان حدثنا إسماعيل قال حدثني مالك عن سمية مولى أبي بكرة عن بن عبد الرحمن بن حارث بن هشام بن مغيرة أنه سمع أبا بكرة بن عبد الرحمن من قولنا أبو بكر أبو بكر عمر الرحمن كنت أنا وأبي من كل بامي فذهبت ما كل بامي فذهبت معه ما زلت بالكلوه حتى دخلنا على عائشة رضي الله عنها قبل بها مواصيد عائشة رضي الله عنها فقالت قالت وكي أشهد على رسول الله صلى الله عليه وسلم مجري كيف صلى الله عليه وسلم إن كان لا يصبح إما لما مضى يعني عرفت ما يبقى junuban ní ẹgbìmá ìgbìmá ló ní látara kó súnmọ́ ìyàwó ẹ̀ gẹ́rọ ìpínlẹ̀ tí kìí kàlá ni súnmọ́ ẹ̀ súnmọ́ àmọ́ yóò ti pàwẹ́ náà ọlọ́mọdé fọ̀rọ̀ yìí wọ ọlọ́ọ̀bà one thousand nine hundred and thirty two ثم دخلنا على أم سلمى فقالت مثل ذلك لينا تقول ممواسيك عائشة أتوالد مموا أم سلمى هنا واصل بسنتي تجمع ممواسيك عائشة صوف كلمة أفضل والله أبو بيابي صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دلال akọ̀m bẹ̀rẹ̀ pé ní ẹ̀tú wà nínú àwẹ̀ ìgbà pé ní ìtàjẹ̀ ìgbà ní sísílẹ̀ ó lè ṣe mọ́tọ́mọ́tọ̀ ó sì lè wẹ̀ ǹjẹ́ ó lè fi ní àṣà ọkọ̀ ni ẹ̀ ara ọ̀ nígbà tí o nìkan nù tí ó kò fún ti fẹ́ tẹ̀ síbẹ̀ ni Ibrahim ọlọ́pù jáde tí o nìkan nù gbogbo òfin àní fífí átà tí ti mú àbí jẹ́ ní mùsùlùmí náà ni ó di ẹ̀ tó ọ̀sùgbọ́n ìlànà tó mọ̀ ń parẹ̀ nù ẹlẹ́kejì ní pé ní àwọn tó máa sọ pé èèyàn gbọdọ̀ sùn pẹ̀lú jẹ́nẹ́bàlá kí ni ẹ̀rí fún yẹn kí ni àríwẹ́ bí wọ́n adọ́dọ̀ ìyàwó ẹ̀ ń sìn kó wá yẹ kí ni ó kó wá sùn pẹ̀lú abúlọ́ ti dọ́dọ̀ rẹ̀ kó lọ wẹ̀ ni. sínú àwẹ̀ àbí kí n sínú àwẹ̀. sínú àwẹ̀ àti inú sínú àwẹ̀. bí a ti ṣe máa súnà ní sílẹ̀ nígbà bá súnmọ́ àwọ̀ tó bá ń kó lè wẹ̀ kó sùn lápò tó sùn súnà ní. ọ̀dọ́ kìí sọ Wàhálùkùn Sàlám bìrì. Fi àdìsí àkàtẹ̀yìn, ó yẹ kúrò wá pé ànúfùlá rẹ̀ wọ̀sẹ̀lá. A máa fi jánábà so ló sì tó gbàwẹ̀ ìgbẹ́ràn. Ó túmọ̀ wípé eh, títí di àṣùbà ah, ni àbí. Nígbà tí yóò fi yọ nù, wọ́n mi gbé àṣùbà àti àbí kálọ̀ kírun jàmáà. Kò sí kílẹ̀bù àlàáfíà Ibrahim èrè àtúgbà kan táyà àtúgbà àti ilẹ̀kùn mẹ́ni ara ọ̀ tí a ti bí ló fi yọ ó di yíwa náà wa alaikum salam alaikum sallallahu alaihi wasallam sai ni ma kise ọmọ wa sai Aisha nu abi to wa sọ pé en tó bá kálukú mo Ọlọ́run ṣe dá ara rẹ̀ mo wá fẹ́ ko ne se moro hajj sisi ìgbà tí wàá dùn wá sì fún wa ní ròyìn pa hajj ìbéèrè òsì pọ̀ tó nígbà ni nígbà fẹ́ kí òun ní ìgbà mí gan gidi obìnrin ló gbòrí lé mọ́ wá fi tó ọkọ̀ tó ní ìtòkí kọ́lọ̀ sí ìfẹ́ àti ẹ̀ ni pé kọ́bìnrin bá fara kan láti gan wọ́n á ní sí kọ́bìnrin tó sì ní ojú owó tó san wọ́n á ní sí kọ́lọ̀ sí pé wọ́n á ní kò lè ṣẹlẹ̀ kí ẹjẹ́ pé kò akọ́kọ́ tó ti ṣàfi kí sí hù kàdàrà tí rẹ̀ bá wá sílẹ̀ kí ni kò á jù. ọlọ́run kò sànù wà ọkùnrin ibi tó bá yín kò kí wọn torí àwọn fún yusuf tó kà báyìí àwọ̀ wọlọmọ́rọ̀ sùjúdù wá ní ìfẹ́ àbí ìlú kan sùjúdù yóò tó wáyé ni ìfẹ́ wọn kò sí ibi jíjẹ lọ sọ gàmí lọ tó rẹ òsì rẹ wájú rẹ gàmí rẹ ní wọn máa púṣù tó máa tara ẹ máa tara tẹ ẹ lórí ẹ tìrẹ ẹgbẹ ẹgbẹ mùbáríkà ara yín ni lórí ẹ sọmọ ara yín gan nígbà ẹ̀rọ padà sí wàláì hajj tí mo lọ yìí fẹ́ẹ́ bí mo dídí àtẹ́rìn bá mú obìnrin kan wàá mú wọn ni kún ààrẹ sí àwọn kan wọ́n wá fẹ́ wúrọ bí àwọn ọkùnrin ti ṣe ẹ̀ wọ́n di kọ́lẹ̀jì wọ́n ní kí ti ẹgbẹ́ rẹ̀ aṣọ àbí owó olóbìnrin yẹn wà láti ń sọ́ọ̀tì ti lọ síbi táwọn ọkùnrin lọ tó ta àtẹ́sì ní wọ́n ń tó mú pé ájà ájà wọ́n máa wọ ẹ àwọn afẹ́kọ̀ọ́bìnrin máa wọ̀ sún ni wọ́n kàn wọ́n kàn sọ̀rọ̀ pọ̀ pọ̀pọ̀pọ̀ra wọ́n ti dábàá ju bọ́ọ̀lù mú wọ́n. fún ni ìlú máa lárúbá ni pé gbogbo funfun náà pé àwọn ìkànnì àyàtọ̀ àti àwọn yòókù funfun ni wọ́n kọ̀ máa ṣe lórí àwọn chinese ẹ̀dá wọn indonesia ẹ̀dá wọn gba kúkúrú wọn àwọn fúlàní jẹ́ ẹ̀dá wọn gba ẹgbẹ́ àwọn eléyìí gbogbo ọmọ ọmọpàá lọ́wọ́ gàǹgà agbèrè ní ọmọ ìrìn àlá rẹ̀ ẹ́ ẹ̀dá wọn ẹ̀dá fún fúlàní ọmọ ọmọ ọmọ àbá bua ààrẹ nìkan jò ní ààrẹ nìkan jò ní àlọ́ sí àlọ́ sí kámpù lọ́la jù àájò abúwẹ̀rìn wọn náà mọ̀ fún mùtí rí ní táwọn rí o bí ó dẹ̀ rí wọ́n ní fúlàní ti jẹ́ mọ́kàdé ni wọ́n wá sọ àgbo àgbé orí ẹgbẹ́ ìgbèrò gbòdì yẹn wọ́n wá sọ mọ́rùn mi ò jẹ́ ìdẹ̀ rí o ẹ́ yóò àbọ̀mọ́kà tí wọ́n nù fúlàní wọ́n ní ọmọ sọ pé báàgì jẹ́ gbé lọ́wọ́ fifty two èyí tẹ́ gbé lọ́kọ́ wọn eh, eight ìdí mọ́kànlù kàkùnrin kẹ̀kẹ́ nù àwọn pí wọn bá wọn ta àwọn pí wọn bá ta báàgì rẹ̀ lórí tí ìyẹn ń bàtà ni kí ni ìdílé mú jáde lẹ́yìn kọ́ra ló ń pẹ́ almanel tuntun almanel ó ti gbé igi náà òkè wa náà yóò gbé ọ̀rọ̀ gbègbè láàrin lórí ṣé yóò gbé ìfúlà ti tẹ̀lé mo ní kí lórí ọlọ́wà ní kàlámọ́ ara fìlà aláfẹ́ ìṣẹ́ǹṣẹ́ ṣé ìfúlà ní àfi yòó ní ìṣe ìlú àpò bíbí ní bọ̀rọ̀ ọ̀gbọ̀n mi ó di àbúrò lé rí torí aláàrùn ọlọ́run kó wá sọ wọn sàdúlẹ̀ sàrẹ̀ ìwé tí wọ́n expand kaaba tó ní àjẹ́ masjid haram kó mi ti bá wọ̀ bẹ̀ nígbà yìí makarafini sọ fún wa makarafini sọ fún wa pé àwọn ọjọ́júmọ̀ wọ́n tó kọ́ fẹ́ kí wọ́n júmọ̀ ní fúlàní bá ń la àwọn èèyàn ní máa ń la àwọn èèyàn wà lọ ọ̀dọ̀ lọ wà lọ àwárí ààyè wà padà wá ṣe mọ́ òun wá pè òun aṣọ́wọ́ sí kó ní kò sí òun lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ kò sí òun lẹ́gbẹ̀ẹ́ bí ó kú tó lẹ́gbẹ̀ẹ́ ó máa ń tukọ̀ náà góòlì náà góòlì òun náà góòlì fẹ́ẹ́ ní ìmọ̀ bẹ̀rẹ̀ àwọn ìkan wá tó wọn dá lọ wọn ni wọ́n láyé láti dá o ìdí náà lọ́hùn ìdí lọ ogun tó wá rí pé àwọn rọ́bà ni ina ana shigo ina

ẹ̀mí láyé ìwò ti jẹ́ ìgbà yóò báyọ̀ pé ó ní káì ní ojú rẹ̀ àníkọ́ ojú kọ̀ mi mọ́ nìkẹ́ àjọ àyẹ̀ gùnkẹ́ lọ báyọ̀ yóò kọ̀ mi kú pé ní o ardo ìfẹ́ pàtì ó ti yẹ wọn láwọn bá kó ń tànù wà ní ẹni máa ń tà wọ́n ó sì pẹ̀rú báyìí wọ́n yẹ tìlú ti wọn ó kéré jù ó fi fifteen minutes sílẹ̀ magrebi gẹ̀rẹ̀ ìṣùgbọ́n àgbà pẹ̀rù is five forty five ìfẹ́ àtàkùnlókè ìfẹ́ àtàkùnlókè àtúntò ìfẹ́ àtàkùnlókè ti ẹ̀wà tó ń tàkùnlókè àwọn mọ́sálásí mọ́sálásí àgbò yẹn yóò máa sọ sílẹ̀ màlúfíjẹ̀ láti sílẹ̀ ọyọ̀ tí wọ́n sọ sáàmù ìkọ́mà báwo àárín táàmù ìkọ́mà sí àti sílẹ̀ màlúfíjẹ̀ yẹn ó rí kùtù ten minutes àwọn zúrà áfíríkà nìkan twenty minutes àmọ́ mọ́gìrì nìkan twenty minutes mọ́gìrì nìkan monday and thursday kan tó máa fi àtúnlẹ̀ fún nípa tẹ̀rù báyìí àwọn asikarí yẹn àwọn bíi ẹ̀dà ọlọ́pàá yẹn àwọn ìṣẹ́ ọlọ́pàá o àwọn wọ̀sán ọ̀kúnlẹ̀ wọ́n ti dúró ìṣúlù báyìí tó dúró ìṣúlù báyìí gbogbo obìnrin bá ń ti tàwáfù lọ́wọ́ ó mà lé báyìí ó mà ní kòmọ̀tì fún un ní kó bá wọn ti tàwáfù ó tó dé kí ni káwé bá wọn àwọn Indonesia kò sí ẹsẹ̀ tí wọ́n ó dìbò kọ́ wọn ẹlọpọlọpọ ọmọ onímọ̀ bọ́kùnrin ni wọ́n ni gbígbèrè ni wọ́n ni ní bẹ́ẹ̀kì wọn ní ọdún tí ń borí náà náà mọ́ borí gbogbo wọ́n sì kó báyìí ó di tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n tún ti wà láàyè kó máa máa bí kan tó bí wá sí òfin wọn pé àwọn tó ṣe nìyẹn ẹni tẹ́lẹ̀ mí lójọ́ kìí gbé ọ̀la ní mẹ́rin ó sọ̀rọ̀ fún gbọ́máyì sẹ́ni kí ló lọ́dún ní ìgbà olùsọ́lọ́bí sílẹ̀ ní ìwà wọn láwù sọ̀rọ̀ àlẹ́. wọ́n á jáde ní ti tó ronú kí ronú yẹn wà kù bá rẹ̀ kí ni solution tó wà sí. ìmú tó yẹ bàjẹ́ ìmú tó kí yẹ bàjẹ́ náà lọ́wọ́ láti ti bá yọ léwẹ́ kúrò àti tọ̀wá fún mi. èmi wà ní pé inú tá a kà kọjá sí ìyàwó àlẹ́ mi sọ̀rọ̀ àyàfi pé ànábì máa kí ìsìn àwọn ó sì máa bí máa wọn àyàfi ẹni tí ò ní tí ò lè mu màmàlẹ́kà ara rẹ̀ òkúgbó ni wọ́n rí fà sí mẹ́ẹ̀ ni ara ọ̀ ara ọ̀ ẹlòmí lè kíjà ìyàwó ẹ̀mú kọ́ kọ́ máa ṣàgbé gíní tí máa gbábí kò ní kò ní sí ní gangan ó lè ẹlòmí lè ní nǹkan tí yẹ yẹ bẹ̀rẹ̀ sí ìwé ẹlòmí lè mọ́bìnrin láti báyìí ẹlòmíràn jùmọ́ bèrè báyìí lásán ọwá pẹ̀lú nǹkan mọ̀ dára rẹ̀ ó ti yẹ̀nà. nà níbi wáàzì ẹ sọ̀rọ̀ ń fa nígbà tó ti wáàzì níbi ìyàwó ẹ sọ̀rọ̀ ń fa pé ẹlòmíì wọ́n máa jẹun máa fọwọ́ sí jẹun parí tí mùsùlùmí wa máa ti ṣe gbọ́dọ̀ mọ tí òfin ìfi ní yìí ní ọwọ́. ayé na sọ̀rọ̀ sílá arákùnrin kan jẹun ẹnìkan jẹun ń jẹ bó ti mú nǹkan pẹ̀lú ọwọ́ òsì parí ànábi sọ̀rọ̀ sílá ṣíńjẹ aró ní òsì ó ní kò lè ọlọ́wọ́ òun olóhùn ò lè ṣe so at last nínú ìwáyà wọn ti fi ọwọ́ rẹ̀ padà paralyze títí fi kú láyé ẹ̀wọ́ yẹn ò ṣiṣẹ́ mọ́ lónìí sábà rẹni tí pẹ̀lú rẹ̀ mùsùlùmí tó ẹgbẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú ọwọ́ òsì ẹ̀rù sọ̀kun tí ọ̀gbọ́ tí ọ̀gbọ́ ṣé ó ní ẹ̀ṣẹ̀ lórí kí ń ṣe ẹni àrùn tó bá fọwọ́ tó jẹ́ àti ìgbàládà tó bá fọwọ́ òsì jẹ́ tàbí tó bá fi mu ṣé òun náà ẹ̀ṣẹ̀ ń bẹ fún un káwọn pé kò sí ìdájọ́ ọrú eléyàn yìí tó ọwọ́ rẹ̀ lè paralyze àbẹ́sẹ̀ rẹ̀ yìí tó láyé bí ayé àná ìṣòkan kí ni àlàyé lórí ẹ̀. ẹ̀rẹ́ ni ṣẹ́ ń bí fún mọ́nà yóò bí abú sẹ́ńbẹ̀ fún ní sọ́dún náà rọ́nà pé kò lè àdàrà lẹ́nà yóò xa fún àná àmúrí à ń òun fífi na àwọn ìsìn òun àbúrò náà lè sí wọn o kí mo fìtí ní wọn bá tẹ̀lẹ̀ sí wọn àbí ìyẹn ní tẹ̀lé wọn bá tẹ̀lẹ̀ sí wọn. àdúrà bẹ́ẹ̀ ni tíwáyé tó máa ń máa ṣe ibi kí yóò tẹ̀lẹ̀ ìdáyọ̀ jẹ́ ó lè dúró láti dùn jẹ́ lọ́wọ́ òun pé ìdúgbà ètò ṣe o ìdúgbà ètò ìjẹ́ ó ní ọ̀dọ̀ láti ọ̀dọ̀ tó. pọ́sọ̀ mi náà ti pé nípa àwọn àgbo yẹn àgbo kankan yẹn nígbà tí mo pé ní eh, igbó igbó ọmọ mo yẹn ẹnìkan wa ní ẹnìkan dà lóògùn kan fíjì ó máa ń ṣe máa kíní àwọn àgbo kan tó mọ̀ àwọn nínú rẹ̀ ó máa ń ṣe máa kíní àwọn àgbo tó wọ́n mọ̀ yẹn àwọn èèyàn wa kí sáà sí pé kò bá mu bí ń ṣe hùn pé òun náà mú gbóni pé ẹ̀ka tó ń ṣe ìbéèrè wọn á béèrè lọ́ọ̀mí wa ní dókítà ìfọ̀ àwọn gbàgbé pé àgbúrò sí mọ́ àmọ́ èmi ó ti béèrè nípa rẹ̀ pé kí n béèrè lọ́wọ́ àwọn tí wọ́n dùn ọ́ pé irú bí ń ṣe yẹ pẹ̀lú àgbo yẹn báwo ni tó ní ọmọ fún ni èyí tó ń fún lágbo tí wọ́n mú náà àgbo mímu wọ́n máa ń mọ bí àwọn lipton kan sọ mọ́ ẹ̀yìn náà báwo ni bẹ́ẹ̀ ni pamọ́ pamọ́ pé wọ́n sọ pé wọnú òkun rẹ̀ wọ́n sọ pé wọnú òkun rẹ̀ kò pamọ́ ló ní ìfẹ́ sí bẹ̀ ó ti wà kò sí méjì bẹ̀ oní ń ṣe lágbo ẹ̀dá wọn gbàgbọ́ ṣe wọ́n mú àyẹ̀bẹ̀ kọ́ wọ́n lè ń ṣe má gbóyè tí wọ́n ló pé wọnú òkun rẹ̀. àti àwọn tí wọ́n lò ní ọ̀nà ibi tí ò da ni àwọn tí wọ́n lò lọ́nà tí ò da tí wọ́n mú tí wọ́n mú sí ẹni òní àmọ́ èkó yẹn èpo àbí ewé igbó yẹn ewé yẹn torí agbẹ́ǹt gbogbo wọn sọ ni pé gbogbo àwọn sábẹ́ mi ní pé ọ̀bà mu sí ni sí nínú mi ọ̀pá wọn sábẹ́ mi bá wá wá wù wọn wọn kún wọn mọ mú káwọn mọ aráàmù ni gbó kí ẹ ṣe ni o kí ẹnu yìí aráàmù ni bá àwọn bí gbóhùn kankan wọn ló ti bá kú báwọn tẹ̀ mú báwọn tẹ̀ mú èmi máa dún wọn ṣe ni wọn mú ní gbé mu wọ́n ṣe bí tíì kí ni ìyàtọ̀ àgbà àti tíì lọ́rọ̀ ọdún bíi lipton àwọn ẹgbẹ́ ọ̀sán pẹ́wẹ́ sọ fáwọn èèyàn wọ́n bá ágíù yẹn ní òní báyìí ágíù Thank you. Ọlọ́mọ sọ wa nù sọ́mọ̀ ìdáwà àdùátú lákùdàtù àdùátú lákùdàtù ṣe ni kò ṣe wà níyàn adájọ́ ni pé kí yẹn kìkan ọjọ́ ìgbé kọ́ọ̀tù wọn yíwọ́n ya ìgbà wíbẹ̀ kọ́ ni máa wọ dáyà kó kọ́ pé wáwì kó mọ̀ gbọ̀n ó ní ágíù láti pẹ̀lú argument kí mi mọ̀ mọ̀ sọ̀rọ̀ kí wọ́n máa tẹ̀lé káàzẹ̀ ó lè fè. Ọlọ́run ti ní ara ṣe ọtí ọtí wo gangan ọlọ́run rí fún àti gbà yẹn. ọgbogbo ọtí olùmọ̀síkìlì ní haram ẹgbẹ́gbọ́ olùmọ̀síkìlì ní haram gbogbo ojú èèyàn fi haram ẹmu ẹ̀yẹ̀ lọ́dọ̀ pé ogun àtọ̀tí wọ́n ní wọ́n gbé ìpìtìnú rẹ̀ wọ́n ní wọ́n gbé ìpìtìnú rẹ̀ àti kí ni bàrà sínú ẹmu funfun wọ́n wá fi ṣe oògùn àtọ̀sí wọ́n ní ọlọ́wọ́ fi ìwòsàn mùsùlùmí sí di nǹkan haram ó wá ní ọ̀pọ̀ àfẹ́ni ọ̀pọ̀ fún àti pé ẹmu kọ́ ni ọlọ́run ní haram wọ́n ní gàtíà wọ́n ní láyé ìgbà gan mímọ̀ náà gan pé ẹmu gan ló kọ́ wà gan gbogbo àwọn tí yìí ti ti kọ́ ti di àtúntúlẹ̀ pé kí bèrè ìbéèrè báyẹn pé. mi ò mọ̀ ń pa mùsùlùmí mùsùlùmí tó ń kó mùsùlùmí tó ń mú yẹ àrùwà mẹ́ fún mú yẹ kò yìí haramu kí wọ́n mẹ́mọ ojú ẹ̀ máa fẹ́ bí ojú ẹ̀ sí ọwọ́ di ọmọdé wáyé pé kúlù muslim haramu gbogbo ojú àmúkọ́ tó tó máa fi tẹ́ à orí bí abẹ́ta haramu ó di ẹwà wọn láwù tá a lára àwọn èèyàn láti jọ sí sáyẹn tó wá bẹ́ẹ̀ ṣe mo ń ro kí wọn lọ sí sọ̀rọ̀ ẹ̀kọ́ náà yìí bẹ̀ wọ́n bá lọ sí Saudi Arabia ọmọ rí àwọn hòtẹ́ẹ̀lì ó lè Hadika hòtẹ́ẹ̀lì Hotel, Darul Islam Hotel, Continental Hotel, ní ọmọ Nàìjíríà lobis ẹbí hotel ilé borí ilé ọtí ilé ọtí àbílẹ̀ àti ọwọ́ tó ìgbà wọn máa fi òkú wáyá wọ́n ti kí ní makanu gbogbo hotel hotel tó gbogbo kọ́ọ̀tù darul Islam gbogbo darul tawhid hotel hotel lọ́mọ rí wọ́n wá dárí hotel ọ̀ ẹ̀ẹ́nà kò ní bẹ́ẹ̀ wọ́n rò pé kí ni gbogbo ẹgbẹ́ àti pé ní hotel ìkẹlẹ̀ ọtí gbé lù tiẹ̀ bí tí wọ́n mọ̀ ló tẹ́lẹ̀ náà nìkíni ilé ọtí ó ti yẹ bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam nítorí wọ́n ṣe yẹ tí wọ́n bá ti ní haram kódà àwọn afẹ́rẹ́ pé láyé tó rí ìsìlámù tó pè àtàyẹ tó máa lábẹ́ kàfé ìròjú kò tó pè tó lùkọ́ ọlọ́ọ̀bà àtàyẹ tó lábẹ́ kàfé ìfilẹ̀ nígbà tó ti rò pé ìyá burú lẹ́mẹ̀ ọ̀ kó káàkiri ó di kọ́ fásitì fi dájú lọ ó di wà wallahu ta'ala alam. ẹni tó ní mìsíkálì ìjọkè ní ìjọkè ìjọkè ní ìjọkànù òun rí ẹ̀jẹ̀ yẹn kí òun ibi tó wá fẹ́ tó wẹ̀ gangan kí kò bẹ̀rẹ̀ ó wá tẹ̀ rí ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ mẹ́sìkì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mẹ́sìkì náà nígbà ẹ̀jẹ̀ okó sílẹ̀ ó wá rí bẹ́ẹ̀ ọmọ afẹ́ lọ bí tọ́mọ àrùn márùn tí yóò wẹ̀ láàrin yóò mọ kírun rẹ̀ yóò mọ wẹ̀ yóò mọ kírun rẹ̀. ẹgbẹ́ mi ní ìdílé ìyàwó ìyàwó ìyàwó kírun pẹ̀lú àìdọ̀là ẹgbẹ́ àìdọ̀ kàkàtì ó wà nǹkan míì irú ètò yẹn ti ìfẹ́ kẹ ìtàdánwó gbogbo tí máa wá this way world theology college swift tí máa rẹ̀ mọ̀ ó di wa òṣìṣẹ́ àkàwà jẹ́bi pé ọ̀dá rẹ̀ tí máa ra ọtí jíìn yẹn ọtí jíìn àbí ọtí ọdún ṣe pé tí ọmọ afẹ́fẹ́ tọ̀ ìtọ́ ẹ máa ń yọ̀bá yẹn gan-an àwọn bá ti mú ọtí yẹn àwọn wá ní pìlà àwọn ọmọ àfìsè ní ẹwà ní pì ṣe máa gbé kẹ́kọ̀ọ́ gbóná dáadáa tó máa wọ̀ báyìí wọ̀ láàyè ìṣẹ̀lẹ̀ nípa àwọn ọmọ náà ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ àti wọ̀ báyìí ẹ máa rọ sínú fúláàtì wọn ní ti pè mí bẹ́ẹ̀ ní wọ́n lo tọ̀hún yìí tó lo jíìnì ẹ̀ ìbílẹ̀ láàrin yóò ti bí di ìbẹ̀rẹ̀ ní ìsìn ó clear ní complete ó di wa títà kámọ́tẹ̀lẹ́ pẹ̀lú wa kátẹ̀lẹ́ àti tọ́lọ́ọ̀bá tó tọ́lọ́ọ̀bá ádẹ̀rẹ̀ kọ́lọ́ọ̀bá wà pẹ̀lú wa alọ́tọ̀bí àbúrò ẹ̀kan alùsálì ni ìgbàlẹ̀ lọ́wà ní ṣìlẹ̀ ẹ̀kọ́ ní ṣe ìsára ń pè láti àbúrò mẹ́ta ló fi súnmọ́ mi bí gbogbo ọbẹ̀ bí bá ìgbà yóò bá mi bí ìdùnmọ́ ìrìn àdúrà yìí wọ́n á yọ ń sọ̀rọ̀ wá o mi ọ̀mọ́ mi ọ̀mọ́ ó o mọ̀ mí lọ́dọ̀ ọ̀zẹ̀ ìlání níjọ́ kàwọ́dọ̀ ọ̀zẹ̀ o ẹ̀ tí kò sí kí ó ti bá ẹ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ mi nǹkan ó ní ọdún ọdún pé ọ̀rẹ́ yìí mọ̀ ti rìtáyà wọ́n ní ọ̀rẹ́ mi wò wọ́n ní chief judge ní a ah, bóòlù wọ́n ti mọ̀ mo súnmọ́ chief judge ah, ó ní mi ò mọ̀ ohun mọ̀ mi kàkẹ́ mi jẹ́ bóòlù náà fún mi àjọ sọ̀rọ̀ wọ́n ní agbára ọlọ́run bọ̀ mi sì ti sọ̀rọ̀ mi ní adua gómìnà adua àwọn ọjọ́ lọ́wọ́ jù in fact ni wọ́n kà kílò rẹ̀ kan ó kiri naira kílò adúwà kan kíkìrìyà ní láti mọ́ra fún títà kan láti fọ́ta àwọn náírà wọ́n fẹ́ jáde ní pé wọ́n fún mi pé wọ́n ní ní ẹ̀má mú dẹ́bìnú nàìjíríà dẹ́bìnú wà káàkiri ìgbà yìí kúrò dẹ́bìnú gbogbo ẹgbẹ́ àti ọmọ fúnra jù nǹkan wọ́n lò ní ìfẹ́sí báyìí wá sí ó bí kúrò àdúgbò gàrí kí á mú lẹ́tún kí á mú ṣùgbọ́n kí á fi ra ojú nínú bá ìfẹ́sẹ̀ lójú kù wọ́n wá ní òun wá wáyájúwà àbí ọ̀pájúwà ni kí wọ́n wá lò fún ọ̀hún gbogbo ohun tí wọ́n mọ̀ ní fẹ́ òun kí wọ́n tọ̀wọ́ ní ṣe. gbogbo ọ̀nà tí wọ́n fi ní ṣe wà bàjẹ́ ìgbà wọn kò lè pẹ̀lú mi bẹ́ẹ̀ ń travel bá ti ìyàwó rẹ̀ láàrin bí ìṣẹ́yàwó rẹ̀ ní gbogbo orí eléhùn àti tí mùsùlùmí ó ṣe jáwọ́ kó nínú bísínẹ́sì nínú ipò ọmọrin gbogbo àwọn bá áwù dé Omi ìsọ́sílẹ̀ ẹgbẹ́ àtàmúkẹ̀ olú àtàmúkẹ̀